بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí àwọn ustaz wa tún wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ yìí wọ́n lọ sí ìrìn àjò ọlọ́run bá kó bá wọn dání wọn padà láyọ̀ àti àlàáfíà. a ó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tíra umdatul ahkam ti afa abdulgani al-maqdisi ọlọ́run bá kí ó yọ́nú sí i a ó bẹ̀rẹ̀ lórí àdísì alákọ̀ọ́kọ́ nù kitabu buyo an abdullahi ibn umar rabi allahu anhu عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا تبايع رجلان فكل واحد منهما بالخيار ما لم يتفرقا وقانا جميعا أو يخير أحدهما الآخر فتبايعا على ذلك فقد وجب, وجب البيع وما في معناه من حديث حكيم ابن حزام وهو قوله صلى الله عليه وسلم البيعان بالخيار ما لم يتفرقا أو قال حتى يتفرقا فإن صدقا وبينا بورك لهما في بيعهما وإن كتما وكذبا محقا بركتهما بركة بينهما حديثي أضوالة عبد الله وما عمر الله باكي يونسي عن رسول الله صلى الله عليه وسلم أنه قال بوجه الله نبي محمد صلى الله عليه وسلم وصبايقه إذا تبايع rajulani تي arákùnrin لمجي، tí wọ́n bá ṣe فكل واحد ara بالخيار، fa kullu wahidin minhuma bil khiyar èkíní kejì wọn ó ní ìyọ̀dá láti ṣe ẹ̀san tó bá wù àìdá kó kọ̀ntínú pẹ̀lú òwò tí wọ́n ń ṣe àbí kó tú òwò náà ká ipò wọn ọ̀rà má àbí wọn ọ̀tà má má lam yatafarraqa lópin ìgbà tí wọn bá ti yà. وكان جميعا سوسوا لقاقو أو يخير أحدهما الآخر أبي كان kó fún ẹnìkan lẹ́sà pé báyìí láti ṣe transaction wa tí a bá ti ṣe báyìí báyìí láti ṣe fatabaya ala dhalika wọ́n á ṣe òwò yẹn lórí májẹ̀mú tí wọ́n ṣe láàrin ara wọn faqad wajaba al-bay' so ọjà yẹn ó ti di ṣíṣe ó sì ti di ọ̀ràn yẹn kó continue pẹ̀lú ọjà náà. وما في معناه من حديث حكيم ابن حزام وهو أتي حديث ميت ولا يوضع حكيم ابن حزام تونا وقلوا إتوما حديث على قوة عبد الله أتي يوم عمر تيا كاكوجانسين في النبي صلى الله عليه وسلم صباح في البيعان بالخيار أو أولو سو وني إسا لا ريانا ما لم يتفرقا لقم باتوا باتيا aw qala hatta yatafarraqa àbí ànábì sọ pé títí wọ́n fi yà fa in sadaqa tí wọ́n bá ṣe òdodo láàrin ara wọn wa bayyana tí wọ́n sì fi in tó pamọ́ hàn nínú tí wọ́n fẹ́ tà tó jẹ́ bí àléébù búrìkà láhùnmá fi bẹ ìhìnmá ọlọ́run fi àlùbáríkà sínú ọjà tí wọ́n tà àtẹ̀ntọ́ra àtẹ̀ntọ́ta ọlọ́run fi àlùbáríkà sí fún wọn torí pé wọ́n sòdodo wọn ò fi nǹkan kan pamọ́ fúnra wọn. wàyìn kẹtàmá wà kẹtàbà tí wọ́n bá fi nǹkan pamọ́ fúnra wọn tí wọ́n sì parọ́ lórí owó tí wọ́n ṣe muhiqa barakatu bay'ihima ọlọ́run yóò pa alibarika tí ń bẹ lówó náà ọlọ́run yóò parẹ́ kò ní ní alibarika ọlọ́run bá kí ó sọ wá ń bẹ̀ so eléyìí àdìsí yìí àdí ìtumọ̀ rẹ̀ ni pé anabi sallallahu alayhi wa sallam sọ pé idha tabaya'a rajulani tí àwọn ọkùnrin méjì àbẹ̀wọ̀n èèyàn méjì tí wọ́n bá tajà láàrin ara wọn ẹnìkan ta ẹnìkan rà fa kullu wahidin minhuma bil khiyar ẹnì kíní kejì wọn wọ́n ní ẹ̀sà wọ́n ní right láti sọ pé àwọn ọ̀rà mọ́ àbí wọn ọ̀tà mọ́ ma lam yatafarraqa lópin ìgbà tí wọ́n bá sì wà papọ̀ wàkẹ́ẹ̀nà jẹ̀mí àní tí wọn ò tí ì yà láàrin ara wọn tí wọ́n sì wà papọ̀. nínú rìwáyà mi anabi sọ àṣálà ní albayi àní bilkiya àwọn olùṣòwò méjì wọ́n ní ẹ̀sà láàrin ara wọn malam yatafarraqa lókun ìgbà tí wọn ò bá tí ì ìtumọ̀ albayi àní ó ní alba'i'u wal mushtari ẹni tí ń ta àtẹ̀ntì ọ̀rà àwọn ní ẹni méjì tí wọ́n sọ̀rọ̀ ọba alkhiyar tí wọ́n sì sọ̀rọ̀ ọba ẹni pé ẹ̀sà tí wọ́n ní wọ́n ní oni tọ́làbù khairil amrain oni kí wọ́n wá ọ̀kan nínú alámàrí méjì tó dáa jù min imdọ́ ilbẹ́ níbi kó kọ́ntínú ọjà tí wọ́n fẹ́ rà àbí tí wọ́n fẹ́ tà awọ́rọ́ di àbí kí tú ọjà náà ká pé a ah, kò sówó mọ́ láàrin ara wa. sọ àdìsí yìí ó fi rinlẹ̀ ìfibátu khiyarul majlis ẹ̀sà fáwọn tó bá fẹ́ tajà lópin ìgbà tó bá ti wà níbi tí wọ́n ti ṣòwò ọjà yẹn so ẹnì kíní kejì wọn wọ́n ní freedom láti sọ pé àwọn ọ̀rọ̀ jàmọ́ àbí àwọn ọ̀tá jàmọ́ kódà wọ́n jẹ́ pé wọ́n ti sanwó eléyìí ti gbowó eléyìí ti ti mú ọjà tí ó rà lópin ìgbà tí wọ́n bá ti yà tí wọ́n ti wà papọ̀ wọ́n ní ẹ̀sà wọ́n ní freedom láti ṣe tó bá wù wọ́n níbi yẹn kuma wọ́n ń pè ní khiyarul majlis èyí ni pé ẹ̀sà ìjókòó ohun tó gbà lérò ń bí kì í ṣe pé bóyá wọn ó jókòó sówò kódà bí wọn wà lórí ìdúró gbogbo bí wọn bá ti wà tí wọn sówò lókun ìgbà tí wọn bá sì wà papọ̀ tí wọn ò tí ì yára wọn tẹ́nì kínní wọn ò tí ì kúrò níbi tí wọ́n ti sòwò torí pé tó bá ti kúrò ntọ́ra yẹn kò sí dọ́mọ́ ni pé bó ti mú kúrò lọ́dọ̀ ntọ́ra bẹ́ẹ̀ náà lọ́dà padà wá so ìyẹn ló fà tó fi jẹ́ pé ibi tí ẹ̀sà yẹn wà lópin ìgbà tí wọ́n bá ti wà papọ̀ ṣùgbọ́n bọ́ tó bá ti wá yàrá wọn kò sẹ́sà mọ́ so whatever tó bá wá rí nígbà náà kò ní àǹfààní àti dá padà bó tilẹ̀ jẹ́ pé àwọn ààyè míì wà tí ó yẹ pé ó lè dá nǹkan padà kódà náà bá ti yà gẹ́gẹ́ bá ṣe wá ṣàlàyé insha Allah ta'ala so ìjókòó tó ń gbìn yẹn kì í ṣe pé bọ́yá orí ìjókòó tán bá wá ti dìde ọjà ti ọjà ti tán nìyẹn dára o tí wọn bá ti yà pẹ̀lú ara wọn إمام النووي رحمه الله أني وبهذا قال جماهير العلماء إليني أقلق لنا أولما ثم في رلي يبقى nínú àwọn sàhábà nabi sallallahu alayhi wa sallam àtàwọn tàbíìn àtàwọn tó ń wá lẹ́yìn wọn wípé àwọn oníṣòwò méjì wọ́n ní ẹ̀sà tí wọ́n sẹ́sà pé àwọn ọ̀rà mọ́ àbáwọn ọ̀tà mọ́ torí àdìsí tí wọ́n mú wá nù báàbí yìí ṣùgbọ́n imam malik rahimahullah àtàwọn míì wọ́n lọ lórí pé kò sí ẹ̀sà kankan pẹ̀lú ẹni tí ń ra ẹ̀tọ́ ẹ̀tẹ́ni tí ń pa lópin ìgbà tí wọ́n bá ti sọ pé mọ́ra mọ́ta ó ti tán kò sí wọn tuntun òwò náà parí bẹ́ẹ̀ tí n tó ṣe àwọn èèyàn léèmọ̀ lórí ọ̀rọ̀ yìí ni pé imam malik náà gba àdìsí ta kàyíwá nínú tírà rẹ̀ bẹ́ẹ̀ imam malik kò fi ṣiṣẹ́ ṣe wallahu a'lam bẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n lọ rí i pé khiyar ń bẹ kí ni hikma ti ń bẹ níbi khiyar yìí àwọn èèyàn ní bùkátà sí torí pé èèyàn lè fẹ́ rajà ń sìn àbí kó ti rajà kó wá rántí nǹkan kan tó tún wà more important ju ń tó fẹ́ ra yẹn lọ ó sì ní òwò tó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ náà nìyẹn so o lè má fẹ́ rajà yẹn má kọ́ lọ ra nǹkan míì tó wà more important jù yẹn lọ bákan náà èèyàn lè ra nǹkan kọ́ wá kọ́ wá kọ́ wá kábàámọ̀ ìpè kí ló dé tó ń tiẹ̀ fi ra nǹkan báyìí òun ò tiẹ̀ ní ìdí ẹ̀ torí pé ìgbà téèyàn ò bá tí ì ní nǹkan ìgbà yẹn ni máa ń dúró lọ́kàn lẹ́mìí èèyàn ṣùgbọ́n téèyàn bá ti wá rí nǹkan náà lu iwájú ẹ̀ pé ó ti di tiẹ̀ yóò wá máa wò pé kí ni tó ń tiẹ̀ ní ìdí kíní fún un so yọ wá wò pé bóyá èyí tó dáa jù wo ni kó wọn mọ́ra so láti fún ní àǹfààní àti àti ìṣèyẹn so lópin ìgbà tí wọn bá ti yára wọn ó ní àǹfààní láti sọ pé òun ọ̀rà mọ́ bákan náà ẹlòmíì ó lè rí i pé n tí wọ́n ròyìn nípa ọjà yẹn kì í ṣe bóun ṣe fẹ́ nìyẹn òun fẹ́ tó tún dáa jù bá ń lọ bẹ̀t láti wá fúnni láǹfààní pé ńgbà tó ti rà ń ó sì ti tán náà nù so ní Islam fi ṣe ẹ̀yà ẹ̀sà wípé èèyàn ní èèyàn ní chance láti sọ wípé òun ọ̀rà mọ́ àbóhun ọ̀tà mọ́ kuma àwọn olùmọ̀ wọ́n ní ẹ̀sà yìí báyìí ó pín sọ́nà ọ̀nà ọ̀nà bíi mẹ́rin alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní ètò àkàtẹ́yìn khiyarul majlis ó ní pé síwájú kéèyàn tó yà pẹ̀lú ẹni tí ó tajà fún yàn èèyàn ní ráìtì pé òun ọ̀rà mọ́ àbóhun ọ̀tà mọ́ ìtumọ̀ eléyìí ó ní pé mọ́ra mọ́tò ń sìn ìwọ tó ń tajà pẹ̀lú ẹni tí mo fẹ́ ra àti wà papọ̀ mi ò tí gbé mọ́tò lọ so mo ní mo ní chance àìpé káì mọ́tò yìí mi ò tiẹ̀ nídìí ẹ̀ mọ́ àbí mi ò ra mọ́tò yìí mọ́ torí pé bọ́yá bí mo ṣe fẹ́ kọ́ lọ́wọ́ à ọ̀wá ní sọ fún mi pé ńgbà tá a ti ṣòwò tí mo ti sanwó ò ní dówó padà a sì wà níbi tá a ti tá a ti rajà àti ìlọsẹ́ níwì à owó ń bẹ lọ́wọ́ rẹ ohun tí mo rà ń bẹ lọ́wọ́ mi ọ̀wá dá owó padà fún mi màá sì gbà màá fún ọ ní nǹkan rẹ eléyìí ni ṣẹ̀ríà tọ́jú sílẹ̀. bákan náà tó bá tiẹ̀ wá jẹ́ pé síwájú tó tó ṣòwò inú ọ ti sọ pé tó o bá ti rajà yìí o ò ní chance àti pọ̀ wà mọ́ tó náà sì gbà tọ́ba wa sòwò lórí yẹn kò sábúrú nù ẹ̀ torí pé anẹ́sà sálà ni ìdá tàbáyà rajulani fakulu wahidin minuma bilkhiyar tí àwọn arákùnrin méjì tí wọ́n bá ṣe òwò láàrin ara wọn olúkálùkù wọn wọ́n ní ẹ̀sà láti sàí pé òun ọ̀rà má àbúwọn ọ̀tà má wàkánà jami'an ma wàkàna jẹ̀míà lópin ìgbà tí wọn bá ti yà tán sì wà papọ̀ àwọn yukhayyiru ahaduhuma al-akhar àbí kí ọ̀kan nú àwọn ẹni méjì kó fún ẹnì kejì lẹ́sà pé bá ti ṣòwò yìí nì tó bá ti wá gbà fatabaya ala dhalik wá sí owó náà lórí bí ó ń tọ̀hún ti yà á lẹ̀ pé bá a ṣe máa ṣòwò yìí nì faqadi wajaba so ọjà yẹn ó ti di ṣíṣe kò sí aburú náà so èyàn ò ní chance láti padà wá mọ́ ipò wọn ọ̀rà torí pé ó ti wà lásán ọ̀lẹ̀ síwájú fún tó sòwò. so tí mo bá ń fàìtajà ń sìn mo lè sọ fún ẹni tí ọ̀rajà pé sáwò dáadáa torí pé títọ́ bá ti ta bá ti sòwò tó o sì fún mi lówó o ní chance pé wàá dọ́jà rẹ̀ padà mọ́ tó bá ní mo gbà ọ wàá wò dáadáa ń bọ̀ wàá wò dáadáa tán kó o tó yọ owó lápò ó ti conclude ìgbẹ́tọ̀ bó ti rajà yìí so kọ̀ wá ní ṣe pé o fún mi lówó tó tó wá sọ pé kí mo wá torí pé a ti ṣe àsọtẹ́lẹ̀ so bákan náà wọ́n ní ẹ̀rí mi ní pé anabi sallallahu alayhi wa sallam ó ní wala yahillu lahu an yufariqa sahibahu khashyata an yastaqilahu torí pé ẹlòmíì lè dọ́gbọ́n fáwọn tó bá mọrú ìdájọ́ yìí ó lè dọ́gbọ́n tó ti mọ̀ pé síwájú kí ẹni tó rajà kó tó change your mind ẹ̀ kó wọn sáré kúrò ní ibi níwájú ẹ̀ àbí tó bá ti di pé òun gbá ẹni tó tajà wo síwájú kó tó máa ronú pé àbá mọ́dà mi ìdàmọ́ yóò ti sá kó wájú ẹ̀ wọ́n á ní wàlá yahillu lahu kò tọ́ fún un an yufariqa sahibahu kó yà pẹ̀lú ẹnìkẹ́ni kejì tí wọ́n jọ rajà láàrin àwọn kọ́ṣíyàtà ayẹ̀tẹ̀pé ìlàhù torí pé ń bẹ̀rù ipe ó ti lè má lu wọn ọ̀rà mọ́ àbó lè má lu wọn ọ̀tà mọ́ tọ́wọ́ pé torí ìyẹn ló fi sáré kúrò níwájú ẹ̀ wọ́n ní kò tọ́ fún kó ṣe bẹ́ẹ̀. Ah, khiyar ẹlẹ́ẹ̀kejì wọ́n ní khiyaru shart huwa an yaqula ahaduhuma wọ́n ní o ní kí ọ̀kan nù wọn kó sọ pé uridu khiyara thalathata ayyam wàá fún mi lọ́jọ́ mẹ́ta láti fi ronú sí ọjà tá a fẹ́ tà yìí àbí a fẹ́ jọ ṣòwò lọ ara wa tó lẹ́yìn ìjọ mẹ́ta tí n bá wá ṣe conclusion kọ tàfẹ́ lómi àbí oṣù kan àbọ̀sẹ̀ kan tí wọ́n bá jọ sọ láàrin àwọn tó ń jọ agree láàrin àwọn ó ti di khiyaru shart so now nísìnyí. láàrin ọjọ́ mẹ́ta jọjọ àgírí yẹn ó ní àǹfààní àti sọ pé à ah, ọjà rẹ nílé ọ̀rà mọ́ lópin ìgbà tó bá ti dá padà gẹ́gẹ́ bí ó ṣe mú kúrò tí ò sí tó mú àbí òun náà bóyá kò tiẹ̀ wá gbọ́jà náà ń bẹ lọ́dọ̀ ẹni tó ti tó ń tà ó wá padà wá láàrin ọjọ́ mẹ́ta pé tọ́ mo dé o mo fẹ́ gbọ́jà mi tó bá wá bá ní ìyàtọ̀ sífà tí tó mọ̀ tẹ́lẹ̀ ó lè sọ pé àà ah, ah, kì í sọjà tí àjọṣòwò ní torí pé báyìí kó lórí sọ wọ́n ní ẹnìkíní kejì wọn wọ́n ní ẹ̀sàárù yẹn òun ni wọ́n ń pè ní khiyaru shar ẹlẹ́ẹ̀kẹta khiyaru ghamad òun ni kéèyàn yẹ̀yàn jẹ àwọn ọjà kan wà tó yẹ pé olúkúlùkù ló mọ iye tẹ́ǹtà ní ọjà so èèyàn wá wọ̀lú kọ̀ mọ ìtúwọ́n ta ọjà yẹn lọ́jà. ńgbọ́ wa fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ ó ní ayé ah, báyìí ní gbogbo bí tó bá lọ ń gbogbo tè bá náà nù wọ́n ta ní four thousand ó sì sọ fún pé six thousand náà ń ta ní everywhere bí ó ti bá náà nù lọ́wọ́ àrà lórí pé six thousand ni wọ́n ń ta nígbà tó wá rìn síwájú ó wá rí pé four thousand ni torí pé irọ́ ti wà nú ẹ̀ ìyànjẹ sì ti wà nú ẹ̀ Islam ó fún lẹ́sà láti dá padà. torí pé ó chìtì ẹ̀ ní chìtì ni òun wọn ń pè ní rọ́bàn so ìgbà míì ó lè wá láti ọ̀dọ̀ ẹ̀ńtọ́rajà a máa fi èèyàn sí ṣọ́ọ̀bù tí ọmọ ń pa ọjà dáadáa ẹlòmíì tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òwò ṣíṣe tí èsè pé ó kọ́ kì í ṣe gbogbo nǹkan ló máa mọ̀ gẹ́gẹ́ bí ẹ eh, driver for example tí ń wa mọ́tò taxi àwé kan ní jọ́ọ̀sì ń gbà kan à ń pè ní kọ̀mọ̀nà torí pé ó ṣẹ̀ṣẹ̀ dé láti lé ni so ó lè wọ́n lè gbé tí ó lè rin tí wọ́n gbà fi bíi two hundred naira wọ́n ti yọ five fifty naira fún yọ gbà so tó bá wá mọ̀ ipe irú distance yẹn two hundred náà máa ń san ó lè pe àwa ó ti yàn mí jẹ bá mú ìyókù owó mi so gbogbo orú àwọn nǹkan báyẹn èèyàn ní chance láti change the mind ẹ̀ so àwọn àfa onífíkì wọ́n ṣe wọ́n fẹnu kò aláṣubú ti khiyar ìdá gọ́bàdà ahadul mutaaqilayn tí ẹnìkan tó bá yan ẹnìkan jẹ lórí ọjà wọ́n fún ní ẹ̀sà láti pé òun ọ̀rà mọ́ kọ́mọ́ ń gbowó òun àbí kó fún ní iye owó tó yàn jẹ yẹn gẹ́gẹ́ mo ṣe sàkúrò ju six thousand sí four thousand ọdẹ ọ̀dà náà two thousand rẹ ni ó lè rà tó bá wù kó sí aburú nù ẹ̀ bet àwọn afáàní irú eléyìí àfi tí ìyànjẹ bá wà fahish ti distance yẹn kìí ṣe bí èrè kékeré for example bá ṣe sọ̀rọ̀ four thousand sìn kọ́ a kọ́ a ní four thousand five ní wọ́n so tó bá wù ú ó lè rajà yẹn àǹtẹ́ tí ọba wa wù wọ́n ní kò ní àǹfààní láti ṣẹ̀ṣà tó wọn ọ̀rà mọ́ torí pé èrè tó jẹ lórí ẹ̀ kìí ṣe tó burú jù bẹ́ẹ̀ tó bá wà fahish ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ ní àǹfààní láti ṣẹ̀ṣà torí pé ìdájọ́ yìí ó wà special ni torí pé àbòsí ń bẹ nú ẹ̀ torí tá al-aslu pé tá a bá ti rajà tá a sì ti jọ yà ẹnì kò ní chance àti dá padà mọ́ tí kì í bá ti pé kì í bá rí ntí ọ̀dà lára ń tẹ̀yìn rà bẹ́ẹ̀ kí ni ẹ sì dá kọ wá ní ọpadà wá torí pé ọjà yẹn wọ́n àyàfi tí nígbà tẹ́ ń jọ ń ṣòwò yẹn ó dọ́gbọ́n fún ọ ló sọ pé iye tó ń dànù gbogbo bí tó bá lọ bó ṣe rí náà nù so níbi àbòsí ti wọ̀ ìyànjẹ sì ti wọ̀ so ó ní chance láti dá ọjà náà padà láti gba owó ẹ̀ òní wọ́n ń pè ní khiyaru al ẹlẹ́ẹ̀kẹrin khiyaru tadlis àkọ́kọ́ ni pé afwan ah, khiyaru gọ́bà ní wọ́n ní àwọn oríṣi ọjà tó máa ń wọ́ jù wọ́n ní talakọ̀rù ban àwọn tó máa lọ dá àwọn oníṣòwò lójú ọ̀nà tẹ́ bá lọ sọ́jà ń sìn àwọn tó ń kó ọjà wá sọ́jà àwọn kan wà tó lọ́ máa tẹ́ wọn lójú ọ̀nà so tó bá jẹ́rú yẹn ni ìyànjẹ yẹn bá wáyé wọ́n ní ó ní àǹfààní àti dá padà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ò nẹ́jẹ̀ṣì èyí tá a ṣàlàyé ẹ̀ lánàá yìí pé èèyàn nájà ẹni mi wá wá láìsẹ́ pọ́ fẹ́ rà lọ́wọ́ ní èmi ti ná ní three thousand lọ́wọ́ ní èmi ọ̀sán five thousand lọ́wọ́ bínú pé a ah, torí kí ni irú irú ìyànjẹ wo nu èmi nájà lọ èyí tí ì parí wọ́n fowó kún ọ́dà èmi náà rà ní five thousand lọ́wọ́ àrà ńgbọ̀ wa lọ síwájú ó rí i pé ọjà yóò gbọ̀n tó three thousand tó ń fẹ́ rà tẹ́lẹ̀ so wọ́n ti dọ́gbọ́n wọ́n ti jẹ́ kí ọjà yẹn wọ́n so ó lè dá padà torí pé wọ́n ṣe rọ́bà ni wọ́n yẹn jẹ pẹ̀lú ọgbọ́n and then ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ni almustarsil àwọn ẹlòmíì wà wọ́n bọ̀ wọ́n máa ń pa ọjà kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń kọjà lé lórí pé kiri ẹ̀ lọ kò máa ọ̀pọ̀ nǹkan lórí ọjà tó ń tà so this is why tó ń pẹ́ nígbà tó bá padà délé wọ́n kàwé owó ní pé wọ́n rò pé bọ́yọ́ jẹ́wó ni kò sì jẹ́wó torí pé kọ̀ máa ń pa ọjà yẹn àwọn kan ti jẹ́ jẹ so irú mùsẹ́sì yẹn tí wọ́n bá rajà lọ́wọ́ ẹ̀ tọ́pá bá padà mọ ẹn tí ó rajà yẹn lọ́wọ́ rẹ̀ ipò yẹn jẹ kí wọ́n lọ gba ọjà náà lọ́wọ́ ẹ̀ àbí kí wọ́n so eléyìí ni wọ́n ń pè ní ghaban al-mustarsil uh, khiyaru ẹlẹ́ẹ̀kẹta ó ní khiyaru tadlis at-tadlis ó ní kéèyàn kéèyàn fàjọ dé nǹkan tó burú lórí nǹkan téèyàn fẹ́ ta kéèyàn fọgbọ́n dé títí ẹni tó fẹ́ ra ò ní for example ẹni tí ń so ńgbà tó fẹ́ ta mọ́tò yẹn ó wá polish yẹn ṣé tá a bá sì pọ́líṣì nǹkan yẹn wọ́n máa dán ni kì í ṣe òótọ́ di pọ́líṣì ọ̀sọ̀ torí pé tó bá ti fọ pọ́líṣì kó o lè ṣe ọ̀tọ̀ ni tí ó rí so now pọ́líṣì tó ṣe ìyẹn jẹ ni nínú ṣẹ̀ríà torí ó fi quality kìíní ẹ̀ pamọ́ nígbà tó pọ́líṣì ẹ̀ ń sìn ọjà yóò tún ní value sí so value tó ní sí yẹn ìyẹn jẹ ni so tí ẹni tí ọba wá rà tó bá nọ́tìsì pé irú nǹkan ṣe fóònù ni ó lè dá ọjà náà padà ṣùgbọ́n àwa fẹ́ ta mọ́tò afọ eléyìí ò sí problem nù ẹ̀ torí pé tẹ́lẹ̀ dáa máa fẹ́ ká fọ̀ kọ́ mọ́ torí tóun náà bá fọ̀ tí ó nù tèmi náà tí mo fẹ́ ta tí n bá fọ̀ bá náà ni ó sì rí kò ní change so eléyìí ò lè mú value bá ọkọ̀ bet polish ó máa mú value bá ọkọ̀ àbí àwọn nǹkan míì tí wọ́n tún máa ń ṣe àwọn náà mà àwọn wọn láwọn oríṣiríṣi ọgbọ́n ṣé ẹni tí ó gbọ́ engine mọ́tò ẹ̀yìn silencer ni ó ti lọ gbọ́ àbí ẹ̀kọ́ ni wọ́n láwọn ọgbẹ́ tí wọ́n máa ń ṣe tí wọ́n fi nǹkan bọ́ọ̀dù silencer tí wọ́n máa pariwo pé dáadáa ni tó tó lé nígbà tó ti bá gbé lọlé yọ wá rí i pé ọ̀tọ̀ ni tó rà so gbogbo àwọn ọgbọ́n báwọn ẹ̀sìn Islam ò gbà á. so bákan náà kì í ṣe ọkọ̀ títà nìkan kódà àwọn tó ń ta ẹranko tó ń ta màálù àti nkankan so irú àwọn màálù yẹn ọgbọ́n tó máa ń dá ni pé wọ́n á fi màálù yẹn lẹ̀ bíi three days tí ọyàn rẹ̀ ó tóbi dáadáa so ẹni tó bá fẹ́ rà láti máa máa ṣe ọmú ẹ̀ òun wò pé bóyá màálù tó jẹ́ pé nature rẹ̀ báyẹn ni ó máa ń ní ọyàn every time so yọ wàá rà torí ńgbà tó bá padà délé ńgbà tí ó bá fún ọyàn yẹn lẹ́ẹ̀mejì yóò wá rí pé n tó ń rà kọ́ ni tí òun bá so gbogbo yẹn anabisa asalam ó kọ̀ fún wa láti ṣe anabisa asalam sọ pé wàhálà tàṣírù ìbìlà ẹ má ṣe fi ràkúnmí kẹ́ ẹ fi ilẹ̀ torí kọ́yàn rẹ̀ kó lè tóbi dáadáa wàlgánàm àtàwọn ẹranko kéékèèké famani àbá àdàdà ẹnikẹ́ni tó bá ra wú eléyẹn fọwúwa bíi xeyiri nàbọ̀rẹ́yìn ó ní ẹ̀yà ó ní ẹ̀sà èyí tó bá wù ní nǹkan méjì báàdà á ń yà lùbù ha lẹ́yìn ìgbà tí ọba tó bá fẹ́ ọmú ọyẹ̀ yẹn ọmú ẹranko yẹn fàyè rọ̀bìyà ha àmsáka tó bá gbà kò sábúrú nù ẹ̀ ó lè mú ẹranko yẹn pé kò sí aburú kò sí problem òun rà bẹ́ẹ̀ wọ́n ń sàkátọ̀ ha tó bá wá bínú ipò òun ní ìrajà yẹn mọ́ rọ́dà ẹranko yẹn padà wà sa'an min àlẹ́bí ni yóò dá padà pẹ̀lú sáàyì kan nínú dẹ́bínú wọ́n ní sáàyì kan nínú dẹ́bínú yẹn torí pé ó ti o ti fún ọyàn ẹranko yẹn síwájú kó tó mà so fífún ọyàn rẹ̀ yẹn o ní òfin rọ́pò pẹ̀lú bẹ́ẹ̀ ibi tí ishkal máa wá ń bi eléyìí ni pé ó dàpọ̀ àtàbẹ́fẹ́ value ẹ̀ lórí ẹranko náà nísìnyí èèyàn ò lè mọ kí ni géèjì lítà mélòó ni ọyàn tó fún èló ló máa cost èló ni sáì dẹ́bínù kan so ìgbà míì ó lè jẹ́ pé sáì dẹ́bínù yẹn kan kò ní tó owó tí ó tó tó yọ lára ẹranko yẹn ó sì le jù bẹ́ẹ̀ lọ so that means wípé ẹkin ẹnìkéní kejì wọn ó máa lose but wọ́n ní irú situation báyìí ó wà very hard láti sọ pé déédéé máa wà torí pé ẹni tó ṣe kíní yẹn tẹ́lẹ̀ láti lẹ̀bẹ̀ ìyànjẹ ló fẹ́ ṣe so láti lè limit ìyànjẹ yẹn oníkọ́ dá ẹranko yẹn padà kún fún lówó ẹ̀ tó bá wá sọ pé àṣebó o ti fún wọn yẹn rẹ̀ ó ní ọ̀dà dẹ́bínò ní rọ́pò ọyàn tí mo fún tí àwọn afá mi wò pé títí dòní títí dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama dẹ́bínò yẹn ló máa jẹ́ kí máa ohun tí wọ́n fún ẹni tó lọ́jà yẹn rọ́pò wallahu alam àwọn mi wò pé wọ́n láti value ẹ̀ wọ́n value mílkì tó yọ lára ẹranko àti tó máa dá padà so ni wọ́n fi gbọ̀n kí ni tí ó dá padà fún ẹni tó ní ẹranko náà wallahu a'lam. so khiyaru ẹlẹ́ẹ̀karùn-ún khiyaru aib torí pé àwọn míì ń tẹ́ ẹ ra ó ní aibi kankan lára tí ò ní fi hàn yóò fi pamọ́ so lẹ́yìn ìgbà tẹ bá gbé mọ́ ẹ tẹ gbé ọjà yẹn délé ìgbà náà lẹ́sìn fẹ́ wàá mọ̀ pé aibu ń bẹ lára ẹ̀ so bet ibi tí problem wà ní pé wọ́n àwọn ọjà tá a máa ń rà tó yẹ pé wọ́n wà nínú páálí wọ́n ti wọ́n ti páàkì so èèyàn lè rà ń gbà míì tí ó délé kọ́ wọ́n bá kí n ṣiṣẹ́ àbí kọ́ gbọ́n kọ́ bá agbọ̀n yẹn agbọ̀n kan nínú ẹ̀ tó ti kán àbí nǹkan kan báyẹn àléébù sá ti bá bẹ́ẹ̀ fíkra tó fi ra àti sẹ́ǹsẹ̀ ń tọ́ta ni pé tuntun ni kò sí nǹkan kan tó mu bet in tí mo mọ̀ tẹ́lẹ̀ ni pé irú àwọn ọjà báyẹn wọ́n fún yẹn ní chance àti sọ pé èèyàn máa dá padà kódà bí ò sí no agreement torí pé àwọn gan fúnra wọn tán rà láti campaign wọ́n fún wọn ní chance àti dárú àwọn ọjà báyẹn padà bet àwọn ni wọ́n fẹ́ gbà àwọn tó ń tajà gangan ni wọ́n fẹ́ gbà bet ó ti wà nínú rules wọn pé ní campaign tẹ́ ti kó ọjà yẹn tẹ́ ẹ bá bá kankan tí ò da ẹ̀ dá padà fún wọn wọ́n fún yín lómi so ẹni tọ́ra lọ́wọ́ rẹ̀ náà yẹ kó fún ní àǹfààní àti dá padà kó fún lómi so tó bá pé ṣẹ̀ríà Islam ni wọ́n kàn pa pé ah, ah fún lómi tó bá ní tọ́ba ní mi fún lówó ẹ̀ so gbogbo àjàtà bára pẹ̀lú pé kò ní aib nígbà tá a délé àbá aib yẹn tí èsì pé aib yẹn láti ọwọ́ wa ni so a ní khiyar láti dá ọjà náà padà ìdí nu dáná sàlẹ̀ sọ pé fa ìsọdà kọ tí wọ́n bá sòdodo àsídìkùn bí ó ní kí wọ́n sòdodo níbi ọjà yẹn wọ́n bá yànà kí wọ́n sì ṣe àfihàn áìbì tí ń bẹ nínú ọjà náà búrì kàláhùmà fi bẹ́ẹ̀ ìhìmà wọ́n fi àlùbáríkà sí ọjà tí wọ́n tà wọ́n ń kẹtàmà ṣùgbọ́n tó bá fi pamọ́ tó bá fi áìbù tí ń bẹ lára ọjà náà pamọ́ wọ́n kẹ́dàbà wọ́n wá parọ́ pé ábà gírèdì ní bó ti rún kódà gan engine ẹ̀wọ̀n ò tú rí standard lọ́wà nígbà tó gbedele o tí ì lo fóṣù kan ó ti bẹ̀rẹ̀ sí ṣèfín nígbà wọn ó tu engine wọ́n ti wọ́n ti ṣe kíní rẹ̀ kíní wọ́n ń pè wọ́n ti ríngẹ̀ sí o four àbí o five nígbà míì <laughs> so irú yẹn irọ́ ni so tó bá yẹ pé Islam ni wọ́n kàn ń tàn yẹn nípa láti ṣe àdápadà fún ẹni tó rajà náà torí pé ó ti sọ fún bí ìgbà tó yẹ pé ó mà ní ipe grade ni standard ni engine náà wọn ò tú rí nígbà tí wọ́n wá tú orí pé wọ́n ti tú rí láì mọye ìgbà so wà èèyàn ó dá ọjà yẹn padà fún ẹni tí ó rà so ìdí ni táwọn ẹbí sọ àṣàlọ sọ pé fàyìn sọdà kọ tí wọ́n bá lè sòdodo wọ báyẹnà tí wọ́n sì ṣe àfihàn tí ń bẹ lára ọjà yẹn búrì kàláhùn máa fi bay'ihima ọlọ́run fi àlùbáríkà sínú ọjà tí wọ́n tà wà in katama ṣùgbọ́n tí wọ́n bá fi pamọ́ wà kadhaba tí wọ́n sì parọ́ muhiqa barakatu bay'ihima ọlọ́run yọ àlùbáríkà kú ní di ọjà tí wọ́n tà wọ́n ní fasidiku fima yasifani as-sil'atu bihi wọ́n ní òdodo níbi ìròyìn tí wọ́n sọ nípa ọjà náà wípé ọjà yìí bó ṣe rí nìyí lóòótọ́ náà lọ lòun ò bí ìgbà tó ẹgbẹ́ tuntun ni kì í ṣe tuntun wọn ti lò báyìí báyìí ni wọ́n sá ṣàlàyé sífà ọjà yẹn pẹ̀lú òdodo wọ́n ní albaya albayan fíìmà yasifa ni bíi sílàtú min sifati makruha ipe irú aibu ti máa ń bẹ lára ọjà yẹn ó ní bayan kó ṣe àfihàn rẹ̀ pé ibi ó ní ìdí àtúnṣe ibi ò ní ìdí àtúnṣe kó lè mà lóòótọ́ nígbà tó o bá gbé kúrò níbi kọ́ ọ pé bóyá mo yàn ọ́ jẹ. so àìfihàn yẹn wọ́n ní ríṣù ni àlẹ́bísà àṣálà sí wa lọ́wọ́ rẹ̀ pé man ghashana falaysa minna ẹnikẹ́ni tó bá ṣe àbòsí fún wa tọ́yàn wa jẹ kìí ṣe ara wa tó ilé fi ọlá tí òdodo ní nínú ọjà títà ó fi hàn torí pé ó ní sábàbí alibarika nínú ọjà téèyàn ń tà àti èyí téèyàn rà so àwọn afáàní ọlá tí ìòdodo ní àkọ́kọ́ ni pé ó máa ń fi èèyàn lọ́kàn balẹ̀ ìfọ̀kànbalẹ̀ wà fẹ́ni tó sòdodo torí pé kò ní máa ronú pé ah tọkùnrin bá lọ rí kíní nǹkan báyọ̀ ṣẹlẹ̀ nǹkan báyọ̀ ṣẹlẹ̀ fa inna as-sidqa at torí pé òdodo ìfàyàbalẹ̀ ni mọ́ni bákan náà wà wúwà mumayyiz bayna al-mu'min wal-munafiq wọ́n ní ó ní máa dá mùmíní àti munafik yàtọ̀ torí pé gbogbo ẹni tí bá ti máa parọ́ ó ní àlámà munafik lára ayatul munafik salata wa idha hadatha kadhaba tó bá sọ̀rọ̀ yọ parọ́ so ẹni tó parọ́ jù irọ́ tó burú jù ni irọ́ téèyàn fi wówó èèyàn ń sọ̀rọ̀ lásán ń parọ́ eléyẹn ó tún sẹ́pẹ́rẹ́ bẹ̀tẹ̀ èyí tó burú jù òye téèyàn fi wá àǹfààní arzikì òun ló burú jù so ìdí ni tọ́lọ tí a nẹ́bí sàṣálà ṣe pé ọlọ́ọ̀yọ àlùbáríkà kúrò níbi ọjà tí wọ́n tà bákan náà wọ́n ní òdodo tá a rí yẹn kò sí nǹkan kan tí ó ń sàǹfààní lóòjọ́ bẹ̀ndẹ̀ alùkàyàmà ju òdodo lọ òdodo nìkan ló ìpè lónìí o àwọn olódodo lòdodo wọn ó ṣe wọn láǹfààní kò sí tún sí nǹkan míì tí ó ṣe wọn láǹfààní mọ́ bákan náà ẹlẹ́ẹ̀kẹrin wọn ní àṣìdìkú aṣlùkùlìbìr ìpè òdodo ó ní ìpìlẹ̀ gbogbo ìwáre kò sí ìwáre tẹ́ ẹ̀ lé ní tó bá ń parọ́ ní ìsinmi ìsinmi ọ̀dẹ̀ ní ilẹ̀ ó lè máa yàn ẹ̀ lọ́wọ́ ó lè máa sokùn ẹbí pọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ń parọ́ ní ìsinmi ìsinmi yọ̀dẹ̀ ní ìyẹpẹrẹ lójú àwọn èèyàn wọ́n ti gbàgbé gbogbo àwọn iṣẹ́ tó ń ṣe ní dáadáa so òdodo yẹn òun gangan ní ìpìlẹ̀ ìwárí ìdí inú tánà bisu asalam sọ pé inna sidqa yahdi ila albir òdodo ó máa ń tẹ̀yàn sí ojú ọ̀nà ìwárí ni gbogbo olódodo báyìí ẹ máa rí oríṣiríṣi àwọn ìwárí lára ẹ̀ bákan náà anna mujahadatan nafs ala tahari as túsìlùhà ìlà mọ́tàbàtà sìdìkìn ipe kéèyàn bá bá ẹ̀mí rẹ̀ tó bá gbógun ti ẹ̀mí náà tó jẹ́ pé gbogbo ìgbà òdodo ní máa ń wá láti ṣe so eléyìí ni ó mú lọ sí ipò sìdìkìn ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó yẹ pé àwọn sìdìkù yẹn wọ́n wà pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run àti àwọn ànábì ọlọ́run ni so ẹni orí eléyìí kìí ṣe oore ńlá lórí orí ńlá ni. ìdí inú dáná bí sàlám sàlám sọ pé wàlá yazalu rajul yasduqu wa yataharra as-sidqa hatta yuktaba inda Allahi siddiqa èèyàn ò ní yẹ̀ kò ní gbò yóò máa sòdodo yóò máa wá òdodo láti ṣe títí ọlọ́run bá fi kọ́ sọ́dọ̀ rẹ̀ pé olódodo ni so òdodo níbi ọjà títà ó láǹfààní tó pọ̀ jù náà faman sadaqa fi mu'amalatihi gbogbo ẹnikẹ́ni tó bá sòdodo níbi kátàkárà tó ń ṣe pẹ̀lú àwọn èèyàn wa bayyana jami'i ma yatawaqqafa alayhi mu'amala tó sì ṣe àlàyé gbogbo ọjà tí tọ́ta yẹn tí ó fi lọ.